صلى الله وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله gẹ́gẹ́ على alayisa sèmúra نكبر nípa ìwọ mọ̀lẹ́bí àti ti kíni nǹkan tó ti islam tó là kalẹ̀ yọ gbọ́dọ̀ jẹ ojúṣe ọkọ lórí ìyàwó tó fẹ́ nítorí pé òfin ọlọ́run ọba ọ̀ràn àyàn ní ká pamọ́ kò sì tọ́pọ̀tọ̀ náà kí ká mú kankan nínú òfin ọlọ́run ká fi tipa làbá rẹ̀ ká kọ́ láti mú sẹ́ nítorí tá a bá ti bẹ́ẹ̀ àti òfin ọlọ́wọ́n ọba lójúmọ́ lẹ́yìn ẹ èèyàn sì lè ṣe bẹ́ẹ̀ èèyàn wa lọ láì jẹ́ pé ọgbà ìbáwí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba gbogbo àgbáńlá yìí a tún ti bẹ̀rẹ̀ sí ní mẹ́nuba ojúṣe ìyàwó lọ́ọ̀dì ọkọ rẹ̀ ilé ìtútí ọ̀ràn yẹn bí gómìnà ó mójútó nítorí tí ò bá ti bẹ́ẹ̀ ọtí òfin ọlọ́run ló tún wálẹ̀ nìyẹn òtútù bọ́ náà ti lè fẹ́ lọ láì jẹ́ pọ́ gbàgbá wí lórí wá tètè báyìí àti sọ́kọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin ọjọ́ ẹni tó máa tẹ̀ láti ọkọ rẹ̀ lópin ìgbà tó bá ti gbé tọkọ fipá láṣẹ ọ̀tàkùtà ọlọ́run ọ̀tàkùtà nàbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣùgbọ́n nígbà tí ọkọ bá ní kí ìyàwó ṣe kankan tọ́ta kótó lọ tọ́ta kótó anábì sọ̀rọ̀ náà fà rí wà rí tẹ́lẹ̀ kọ́tọ́ obìnrin ọgbọ́rọ̀ ti rọ ọkọ bẹ́ẹ̀ lẹ́nu nígbà náà nítorí ẹgbàá wọ́rọ̀ sí ìmáàmù Bukhari àti Muslim gbé wọn àti sọ pé látọ́ àjà fi máa ṣe é ìnáwó tọ́ àjò fi máa rò ọ̀tọ̀ ká gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ebi ti tẹ lọ níṣẹ lọtọ kí ìgbọ́rọ̀ sí ni lẹ́nu kọ máa lórí pé wọn ò ní ká tẹ lọ wọn sì gbé ni lọ sí di kátà ìyá torí ẹ obìnrin gbọ́dọ̀ gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu yọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu sàǹsàn kéde pé yọ gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé nínú gbígbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu ìtẹ̀lé tó ọlọ́run ìtẹ̀lé tó ànábì wa nínú ẹ̀ nínú àìgbọ́rọ̀ tó kọ lẹ́nu títẹ lọ títa kóta ànábì sọ̀rọ̀ náà wà á rí wa ní sẹ́lẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àkọ́sọ́ra kámá lùgbọ́ lọ́n ọkọ náà àkọ́sọ́ra àwọn àṣẹ rẹ tó máa fi pàyàwó rẹ ọgbọ́dọ̀ jẹ́ tó takótọ́ lọ́n ọgbọ́dọ̀ takótọ́ ànábì Muhammad sọ̀rọ̀ náà wà rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tọkọ bá pa ìyàwó rẹ̀ láfẹ́ onídi láti máa yiri rẹ̀ wọ́n bá tí ọba ti takò lọ tí ọba ti takò tọ́lọ́ tí ọba takò tà nàbì sallallahu alaihi wa sallam kò sí nídi kọ́lọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ àbíyá rẹ̀ kótó ni kọ́tẹ̀ láti ọkọ rẹ̀ nítorí pé ọkọ òun làlùjẹ́ nà obìnrin ọ̀sìn nínú rẹ̀. òbúkátà láti lọ gba taa, kan lọ́dọ̀ ẹnìkan kó tó tẹ̀lé tọkọ rẹ̀ ojú kékeré ọ̀rẹ́ rẹ̀ ló jẹ́ lórí obìnrin k'ọ máa sọ̀tọ̀ kọ́kọ́ rẹ̀ gbogbo àwọn aṣọ tó ní gbogbo àwọn aṣọ tó ní máa nítorí pé ọkọ ló ní ọkọ kan ọta kò fi ọlọ́n obìnrin omi ní ọkọ méjì lẹ́ẹ̀kan náà ọkọ rẹ yẹn lọ́mọ sọ̀tọ́ fún kìí sàwọn ará àga kìí sàwọn ará yé torí ẹ ó jẹ́ kí ọkọ rẹ kọjá ife òun ló kún lójú lọ́nà tó fi yàtọ̀ sí àwọn obìnrin eléyìí tó ṣe é kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìgbà tó bá wà lé wọn wọn kì í sọ̀tọ̀ gbogbo àwọn agbọ bóde kọlá òde náà ni òde ni wọ́n wọ̀ wọn ò ní sọ̀tọ̀ bá àwọn ọkọ wọn àwọn aṣọ jáde-jáde jálajálá ọ̀pọ̀lọpọ̀ wọn máa wọ̀ nínú ilé aṣọ tó ṣe pé rún irú àlùbọ́sà tòmátò. lẹ́ẹ̀ma ma ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wọṣọ tó wúlò kọ́kọ́ wọn nígbà wọn bá wà lọ sóde wọn wá ro dẹ́dẹ́dẹ́ wọn wọn ma sasana wọn kò lọ fi dàgbára kí màlẹ́kọ̀ọ́ lè ba rẹ̀ ní làánà gbàtà wọn anulẹ̀ wọn àdáwò ni wọn ò ní sọ̀tọ̀ kọ́kọ́ wọn òfin Abdullahi رضي الله عنهما إنه تعليق إنه جد يقفيه kíkọ́kọ́ náà máa sọ̀sọ́ fún ìyàwó rẹ̀ Abdullahi bin Abbas ó ní màá máa sọ̀sọ́ múra fún ìyàwó mi gẹ́gẹ́ mo ṣe ń fẹ́kọ̀ọ́ náà sọ̀sọ́ kó múra fún mi. bẹ́ẹ̀ni ẹlẹ́kẹta nínú títí obìnrin lọ́dọ̀ agbọ́dọ̀ sọ ara rẹ ama fòkà ama bẹ́ká àní fìdí malé àní fàkóté májì ama lọ ama bọ̀ wani níwá ìwani lẹ́yìn ọ̀rẹ́ lọ́sàn ọ̀rẹ́ lọ́sì ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́bìnrin nígbà tí àdáwò rẹ bá dé tí àmì rẹ bá rí lù ọ́ ìwọ ni wọ́n máa fi ti ẹ̀kọ́ ọgbọ́dọ̀ ṣọ́ ara rẹ gidigidi ṣọ́ ara rẹ kọkọ rẹ ṣọ́ dúkìá ọkọ rẹ kọkọ rẹ ọ̀hálàwọn ọ̀rẹ́kùnrin kan ẹjọ́ ń pera yín lórí fóònù ẹjọ́ ń jókòó ẹjọ́ ń dọ́wọ́ ẹkẹ́ ńgbà ọba eré lù ọ́ ọba ara rẹ bìtí ọ̀dà ti lọ́kọ́ gbogbo àwọn. tẹ́ǹjọ́ ń pera yín tẹ́ǹjọ́ ń dókòó tẹ́ǹjọ́ ń tọ́wọ́ ẹ̀kẹ́ tẹ́ǹjọ́ wọn nu rẹ̀ o májẹ kàn ta àbàwọn bábà wọn alárẹ o dẹni tó padà kẹrin òun náà ni ike obìnrin ọgbọ́dọ̀ sọra fún ọkọ rẹ̀. ọgbọ́dọ̀ máa bọ́kọ jankpata nígbà ọkọ bá ń bùkátà rẹ ń bùkátà láti bọ́ seré ń bùkátà láti bọ́ lò àwọn àlọ́ ọ̀sẹ̀ lédi oúnjẹ pampasì májì àwùjọ bíi lẹ́ àwọn ọ̀rọ̀ kọ̀ǹsá àwùjọ bíi lẹ́ ọ̀rọ̀ yẹn ló lórí rẹ kọ́ rẹ من حديث النبي محمد صلى الله عليه واله وسلم قل اذا دعا الرجل امراته الى فراشه فلم تاته فبات غضبان عليها لعنتها الملائكه حتى تصبح قال انت يا قولي بابي يا ولد ما بوالدي بصومي وكان بوالدي ومن يوم صلاه الجالون فقوا lẹ́ni tí ń bínú sí ìyàwó yìí lórí ń tó ṣe àwọn mẹlẹ́kọ̀ máa làánà obìnrin wọn máa ṣe pé fún títí tí lè obìnrin máa. Al-Imam Bukhari àti Muslim ló gbé jáde. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tó máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọkọ wọn. Wọ́n máa ń sá kọ́kọ́. Wọ́n ò ní jẹ́ kọ́kọ́ fọ́kàn wọn. Ọkùnrin wa kìlọ̀ fún ìyàwó rẹ̀ wọ́n tó ń sẹ́ yìí tí wọ́n bá máa lọ sùn tí wọ́n bínú sí ọ àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ ọmọ làánà rẹ̀ ó ní làánà mẹ̀láìkà kan ló ń fẹ́ wàlà àwùlà wàlà àkùgbọ̀sẹ̀ ìlàbílẹ̀ èèyàn làánà rẹ̀ lórí kọ́ lẹ́tọ̀ọ́ tí kò dé pè fún ọ ọ̀bọ̀ ń bẹ̀ báwo wá ní kí mẹ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ ojúṣe karùn-ún náà ní kó bìnrin ọgbọ́dọ̀ ṣe sùyàmù àtinúwá láì jẹ́ kọ́kọ́ àyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ lópin ìgbà tó kọ́ bá wà lé ọlọ́fẹ́ máa ṣe sùyàmù ọjọ́ alùpàmì àtọ́jọ́ àtìní àbí ọjọ́ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ láì gba àyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ àyàfi tọkọ ọ̀gá sílé nínú hadith. في بخاري ومسلم في البجاري أنا بني لا يحل لامرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه متفق عليه أنا بني قد تصوم نقاط قصة صيام àtinúwá nígbà تقول kọ́ لا يجب أن تقول لا يجب أن lọ́yọ̀ọ̀dà mọ́ tuntun tọkọ rẹ ọba yọ̀ǹda fún ọkọ kẹnuró ní ìkẹnuró tàbí níwá ọ̀wọ̀rọ̀ kẹnuró o ti gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́ni bọd ẹni bọd láti wọlé ọkọ rẹ àti pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ òfin ni ẹ o eléyìí ọkọ wa wọlé ọba àwọn àlejò ń lé làwọn àlejò yìí gbà wọlé lẹ́yìn tó máa gbà yọ̀ǹda bẹ́ẹ̀ ni ìyàwó nìwọ ọgbà yọ̀ǹda ẹni báyìí wá mi bọ̀ sí kọ́ wọlé bẹ́ẹ̀ ni kò wọlé wọ́n gbọ́dọ̀ wọlé kò gbọ́dọ̀ wọlé náà ní òfin ọlọ́run ọba mi ọmọkọ rẹ ti ní ìyọ̀ǹda tọ́fẹ̀ tó gbòòrò nítorí wọn bá wọn báyìí mẹ́nìkẹ́ni mí ọ̀gbọ́dọ̀ wọlé láì jẹ́ pọ̀ gbàyọ̀dá lọ́dọ̀ obìnrin gbọ́dọ̀ tẹ̀ láti ọkọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ tako ọ̀gbọ́dọ̀ sílẹ̀kùn lélẹ̀ sẹ́ni bọ́dì láti wọlé ọba àtòmìnir láì gbàyọ̀dá ọkọ rẹ̀ nítorí tó bá wọlé tó gbàyọ̀dá ọkọ rẹ̀ gbogbo tó bá tẹ̀yìn yọ tó bá tẹ̀yìn rẹ̀ yọ wọn náà ló forí fa bákan náà amú látara ẹlẹ́ẹ̀karùn pé àníṣe obìnrin ọ̀gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́nikẹ́ni láti wọlé rẹ̀ láì gbà yọ̀ǹda ọkọ rẹ̀ eléyìí ọ̀wá túmọ̀ sí pé tóbìnrin bá ti gbà yọ̀ǹda ọkọ gbogbo àwọn ọkùnrin ọlọ́kùnrin lè máa wọlé ọlọ́mọdé tọkùnrin ọba gbádùn kò sí tó ti tẹ̀rí à torí ọkùnrin bá ti gàrú tẹ̀rí àgbádùn ọ̀hánì kó sílẹ̀kùn fáwọn ọkùnrin kan wá wá kò sí tó burú bẹ́ẹ̀. mẹ́wàá burú bẹ́ẹ̀ òfin ọlọ́run ọba gbà bẹ́ẹ̀ ẹ̀sùn gbọ́dọ̀ náà wò. ẹlẹ́keje òun náà kóbìnrin ọgbọ́dọ̀ máa ṣiṣẹ́ sí ọkọ rẹ̀ ó sì máa mójútó àwọn nǹkan ọkọ má ilé má fira sí ẹni tí ò ní tó padà wá jẹni tí ilé ọkọ mọ̀mọ́ lọ́wọ́. النبي صلى الله عليه وآله وسلم قل والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها متفق عليه olùdáná jẹ làwọn obìnrin nílé ọkọ wọn ọlọ́run ti fi wọn léèrè nípa tó fún wọn dájẹ nígbà tó wà nílé ọkọ rẹ ojúṣe rẹ ni kò mójútó lé ọkọ rẹ agbalẹ afọlẹ anulẹ afọtọkọ alọtọkọ agbanafọkọ atọjú ọmọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àwọn ojúṣe rẹ nù lẹ́yìn òbúkátà wà sí o òbúkátà pé ẹ ń bọ lọ́wọ́ àánú àlùkùránì ń lọ́wọ́ wípé kọ́ ọmọ abọ́kọ̀ ṣe gbogbo orú àwọn sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni a má rí nínú Al-Qur'an àti Sunnah wípé kọ́ ọmọ abọ́kọ̀ ṣe gbogbo orú àwọn sẹ́wọ̀n ṣùgbọ́n Qur'an àti Sunnah oníkàtàkù ìṣèjì ọ̀la ti takò Al-Qur'an àti Sunnah náà nínú àwọn àti wa Al-Imam Ibn Qayyim àtàwọn olùmọ̀mí wọ́n ní tó ti kú kò sínú Al-Qur'an àti Sunnah kíkó obìnrin wọn máa ti gbogbo àwọn sẹ́wọ̀n yìí kọ́kọ́ rẹ̀ báwo wá lóbìnrin ti lè gbélé ọkọ tí ọba ti tẹ́ kọ́kọ́ rẹ̀ kó lè tètè lórí rẹ̀ Asma ọmọ Abubakar ní Siddiq radiyallahu anhuma wọn fún wa nírò àkàdémù Zubayra khidmata al-bayt kullah ìmáàmá ti tẹ̀sí ọkọ mi Zubayr ibn al ọ̀bí ọ̀gbọ́n ọ̀bọ̀rin gbogbo ẹlẹ́ pátá ni wọ́n máa bọ́kọ̀ mi sí abẹ́ ẹ̀gbọ́n ni asma bẹ́ńtò àbíbá àǹtí ló jẹ́ fún àìsà ìyàwó ànágbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kọ̀ọ́tọ̀ az-Zubayr ibn al-Awwam gbogbo ẹlẹ́ ló máa bá a pátá polongolo láì kankan gánà lọ́hùn bára tó wà kóńtò àdúgbò. وكنت أحتش له وأقوم عليه رواه الإمام أحمد بسند صحيح ọlọ́kọ̀ mi yẹn ó ní ẹsẹ̀ kan èmi ni wọ́n máa ń da ẹsẹ̀ yẹn jáde wọ́n máa ń da wọlé wọ́n ti máa já kókó bẹ́ẹ̀ ti jẹun àtìmáà ni ẹ nílé ọkọ rẹ̀ wọ́n á ní ọkọ̀ wálé ọkọ̀ láti máa sùn ní ọwálé ọkọ̀ láti máa nára rẹ̀ kalẹ̀ bí ẹni. ó níṣẹ́ kankan ló ti kọ́kọ́ kọ́kọ́ bá níṣẹ́ ti kọ́ba kọ́kọ́ mọ́ ọ̀dọ̀ ó ti ra rẹ ní ẹ̀wọ̀ ọmọ anábì Muhammad sallallahu alaihi wa sallam Fatima ọ̀rọ̀ jẹ́ pé bàbá rẹ̀ ń dọ́kàn ní anábì sallallahu alaihi wa sallam kí kọ́bọ̀ ń bọ́ kó ń sọ̀rọ̀ délé wọn ń bá sọ̀rọ̀ lórí pé kọ́kọ́ mọ́ ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gba tó débẹ̀ anabi ọsọ nípa tọmọ ọ̀dọ̀ máa wò tọsọ ní pé ẹyọ àjẹkẹ kọ yín ní kankan bẹ́ẹ̀ tó tẹ n bá ń ṣe lálẹ́ ó lóore fún yín tọmọ ọ̀dọ̀ lọ à yàrá ló lè sí ọmọ ọ̀dọ̀ tó tún lóore jù lọ anabi lẹ́yìn ọ̀sẹ̀ subhanallah kálukú ọ̀sẹ̀ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alihamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n. Allahu Akbar mẹ́rìnlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n fún mẹ́tàlélọ́gbọ̀n ó kú mẹ́rìnlélọ́gbọ̀n ọ̀dọ́gbọ̀n alábìrin kí a máa ṣe kí a tó ó lóore fún yín ju ọmọ ọ̀dọ́ lọ subhanallah wọn ò tún mẹ́nu bá ọmọ ọ̀dọ́ mọ́ kí lọ́mọ ọ̀dọ́ wọn ní nǹkan iṣẹ́ máa ń gbọ́ lálẹ́ ó lóore ju ọmọ ọ̀dọ́ lálọ́mọ ọ̀dọ́ karamba ní gbọ́kọ mọ́ ìyàwó lọ́wọ́ lálọ́mọ ọ̀dọ́ karamba ní kí sóògùn sí bàbá lé yóò fi mórí lé gbójú òní mọ́ ẹgbẹ́ nǹkan ti láti lọ́mọ kara karambà ní títí ma kó mọ́ wọn lọ́wọ́ ẹbí nàìjíríà wá ọmọ ọ̀dọ́ tó jẹ́ kó lọ sí ọ̀sìn náà láti lọ́mọ ọ̀dọ́ karambà ní tó bọ̀ òkúta sọ́tọ́ bá yín pọ̀ tó ṣe pé gbàdé bá wọ sọ́tọ́ ara ni yóò máa lé pọ́npọ́npọ́n bí ẹni tó ní kúrú náà lára tontori de lè kí n anabi pé mi torí di ilé ìtọ́jú ilé ọkọ rẹ ọmọ tara rẹ jẹ ọ̀sálọ́fẹ́ mi jọ màmá rẹ bá bàbá rẹ gbálẹ̀ àbí màmá rẹ bá bàbá rẹ dáná àbí màmá rẹ ìbá bàbá rẹ fọdọ àbí ọ̀n tara rẹ jẹ. nínú àwọn ojúṣe obìnrin tó gbọdọ̀ ṣe nílé ọkọ rẹ onáni kọ́ gbọdọ̀ fún ọkọ rẹ lé kó ti tó ahọ́n rẹ níbi àmọ́ abú ọkọ kọ́ wa yà láhàn fúnfún bí ahọ́n rà fún mi kọ́

إن أجد النبي محمد صلى الله عليه وآله وسلم أن لا تخذ امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذي لا تؤذي قاتلك الله فإنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا أن يفارقك إلينا رواه ابن ماجه بسند صحيح Ànábì sallallahu alaihi wasallam olóbìnrin kan ní fara ní ọkọ rẹ̀ láyé obìnrin kan ní ṣàìdá sọ́kọ rẹ̀ láyé obìnrin kan kò ní yẹpẹrẹ ọkọ rẹ̀ láyé àyàfi káwọn ìyàwó ọkọ yẹn nínú àwọn ẹlẹ́yin ju ẹgẹ́ lálùjẹ́nà kí wọ́n ti àdóhùn láti sinú àlùjẹ́nà fi má mi lára mọ́fara ní fún wa ọlọ́run ọkọ̀ mọ́fara ní fún wa ọlọ́run ọkọ̀ ẹlòmíì àwọn obìnrin tí ọkọ rẹ̀ ọ̀fẹ́ lálùjẹ́nà wọ́n ti ń ṣépè fún ọ láti láti gbà tó ti wà láyé wọ́n fara ní fún wa ọlọ́run ọkọ̀ ọmọ ńdọ́jẹ́ lọ́dọ̀ rẹ̀ ni àlejò lọ́jẹ́ lọ́dọ̀ rẹ̀ báwa tọ́jú rẹ̀ nígbà kan ní wọ́n kọ́ ló ní okùnfẹ́ rẹ̀ tí wọ́n padà fi ọ́lẹ̀ sí ń bọ̀ wá dọ̀ ọlọ́ọ̀ ọmọdé ọba jẹ́ ìyàwó rere tó ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ wọn náà padà tìyàwó rẹ̀ náà lè jẹ́nu wọn náà tẹ̀lé ẹyin ju ẹgẹ́ nínú àlẹ́ jẹ́nu mọ kàtà tí ń fi àjọkọ kàtà tí ń fi bí kọ́kọ́ kàtà tí ń fatọ ọkọ lẹ̀ ń dídọ̀tí láìpọ̀ kàtà tí ń bú ọkọ tètè pé ń sa láàké àti àdá hàn rẹ̀ gbogbo gbayé bẹ́ẹ̀ làwọn ìyàwó ọkọ rẹ̀ lálẹ́ jẹ́nu náà máa dá ọ lọ́nà nínú ojúṣe obìnrin lọ́ọ̀dì ọkọ rẹ̀ ọ̀nà ni kó fi ọlá fún ọkọ rẹ̀ lórí àtúlọ̀ tọ́lọ̀ wọn bá ṣe fún un lórí rẹ̀ kọ́lá fún ọkọ rẹ̀ lórí àtúlọ̀ tọ́lọ̀ ṣe fún ọkọ rẹ̀ lórí rẹ̀ abdullahi ibn amr ibn al-aw radiyallahu anhu ọgbà dídú alátọ́dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nà mi sọ pé. لا ينظر الله تبارك وتعالى إلى امرأة لا تشكر لا تشكر لزوجها وهي لا تستغني عنه رواه الإمام النسائي بسند صحيح ọlọ́wọ́ ni wo obìnrin yóò wò tó ṣe kéèké dúpẹ́ kọ́kọ́ rẹ̀ ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ọba àbùkún ọba tó ga kò ní wo obìnrin yóò wò tí kéè dúpẹ́ kọ́kọ́ rẹ̀ tó ń ti pé kò lè ṣe láì kọ́kọ́ rẹ̀ kò lè ṣe láì sọkọ ó sì ṣe aláìní orí sọkọ ọlọ́run kò ní wo onítọ̀ tó bá ti jọ pẹ̀lú ìyáàmù ọ̀dọ̀ wa àwọn obìnrin wa kọ́ bẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ wa àwọn obìnrin wa kí wọ́n páyọ̀ ọlọ́run lórí àwọn akọ wọn o ẹlòmíì kò fi jọ́ kan dúpẹ́ kọ́kọ́ rí lórí àwọn oore làǹtìláǹtì tọ́kọ́ ń ṣe lórí àwọn dáadáa ìníye tọ́kọ́ ń ṣe fún máa fẹ́ máa fẹ́ lọ́kọ́ ni.

wọ́n á sọ pé ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ah, wọ́n ń kọ́ tó bá sọ pé ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ́n kọ́ ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀já máa kankan obìnrin gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ ni ẹ kí ló fẹ́ pọ́nlé lára rẹ̀ à torí ti fẹ́ lánàá ojú ẹ̀ ọ kó tó ti fẹ́ tẹ́lẹ̀ ọwọ́ tọ́jú ilé rẹ o má tara rẹ jẹ o má bá wọn kánkó kánkó wọn àtọ fún àwọn ọ̀rẹ́ rẹ gbogbo wọn bẹ́ẹ̀ tó máa ń ṣe nìyẹn wọn ọ̀fẹ́ dá yàtọ̀ gbogbo ẹ̀ ọ̀dájú pọ̀ gbádùn nígbà tó ń kánkó kánkó ọ̀dájú pọ̀ gbádùn téèrù náà wà gbọ́rọ̀ sílẹ̀ tó tójúṣe rẹ kọ pẹ̀tọ́ rẹ. ẹlẹ́kẹ̀wá nínú ojúṣe obìnrin lọ́ọ̀dì ọkọ rẹ̀ náà ní kọ́ máa ma dáadáa sáwọn mọ̀lẹ́bí ọkọ tó ti pa ìdá làwọn ọkọ pàápàá jùlọ àwọn màmá màmá àwọn àǹtí àtàwọn àbúrò ọkọ lóbìnrin èyí tó pọ̀ jù ní pé wọn ò ní fẹ́ rí ìyàwó yìí wọ́n máa bá àwọn ìyàwó yìí ti àwọn ìyá ọmọ akára fò bí ìgbà kan dáná jọ wọn wọn à ní kọrin ìyàwó yín láì àìjá ni wọn mọ sọrọ rẹ bá ti dáadáa àìjá náà wọn sọ káàtó wá tó tọ́ba tó ṣàìdá àwọn ìyá yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn ti bẹ́ẹ̀ ló kọ́ nìkan gbọ́ wọn lọ́wọ́ gbọ́ yín lọ́wọ́ báwo ṣé bọ́ kọ́ ni ìyàwó ọmọ yín wá sọ ọmọ yín ọbẹ̀ sọmọ anyin di ọbẹ̀ sọmọ anyin dọ́mà sí ẹ̀yìn nígbà tí èso aláṣẹjù ti sọ̀kọ́ dọ́mà èèyàn wa máa bá jíjọ́ orógún wọn àgbọ̀dọ̀ sọ̀rọ̀ rẹ̀ dáadáa lójú yín ẹni tó sọ náà káàbò tó dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ ẹ má gbàgbé pẹ́yìn náà ti máa bìnrin tó lọ́ọ́ lé ọkọ bẹ́ẹ̀ máa ń hùwà báyẹn kí lẹ́yìn fẹ́ kọ́ ṣẹlẹ̀ táwọn máa ń lé ọkọ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ìyá ọkọ ọyẹ kọ́ máa ṣe dáadáa sí ìyàwó ọmọ rẹ̀ nítorí pé ìyàwó ọmọ náà ni ó fi máa fún yín tẹ́ máa pè lọ́mọ ọmọ bẹ́ẹ̀ bá ti wá fẹ́ rí wọn àwọn náà máa nígbà táwọn èèyàn bá wá torí pé tí wọ́n kọ̀ láti jẹ́ ìyàwó ọmọ yín pé nǹkan pọ̀ ọmọ yín lásán làwọn ọmọ yín ò rí ìyàwó ẹ wàá máa bínú ẹ abẹ́wúrẹ́ bu dẹnu táǹkì ọ̀fẹ́yàwó tí ọ̀fẹ́yàwó ọmọ náà ń gbìyànjú ṣùgbọ́n gbogbo obìnrin tó bá kọnu sí wọn láwọn ọ̀fẹ́ torí ìyá rẹ̀ burú tó ah, ìyá ló ń kó bọ́ ma ẹ̀rí kóbìnrin mi tán bá láwọn fẹ́fẹ́ yóò máa béèrè pé sẹ́yìn níyà láyé tó bá ti lóun níyà yóò ní ẹwà ìyàwó sí síwájú kí ló dé àwọn ìyá kàràǹbà yìí. àwọn ìyá karambà ni ó wù wọn kọ́ máa wọn bí ma àmọ́ wọn ò tẹ́tẹ́ láti olóbìnrin tó bí ma ọ àwọn òbílẹ̀ yìí lè ṣe tó àná dé tí kọ́ máa máa wá tajẹ́wó ká kọ́ máa ma lè ká ni ìyàwó náà ni ọ̀sà fẹ́ ni tọ́ ó ti àwọn ìyá yẹn àwọn ní kọ́ máa lọ àwọn ní kọ́ máa lọ nígbà tí ń sọ pé

wọn náà tọ́nu bí tọ́ra ṣe láwọn ìyá rẹ àwọn àǹtí rẹ àwọn àbúrò rẹ lóbìnrin tọ́ra ń sọ̀rọ̀ ìyàwó rẹ láìda farabalẹ̀ má lọ gbarata lójijì torí pé tí ọba jẹ bẹ́ẹ̀ wàá padà ti jẹ bí wàá ti kábàámà rọpọlọpọ ẹjọ́ táwọn ọmọ arò kan ó irọpọ lẹ́nu obìnrin jẹnẹrali irọpọ lẹ́nu obìnrin tẹ bá kiri ìran lóko wọn máa tó tún máa ṣe wà láì àwọn ọmọ aburú tó wà ń bẹ

lọsí kọkọlọpọ na náà aláṣejù làwọn náà o ọkọlọ wa ọbẹ lé yọ ọkọlọ kò tún fẹ́ yọ ọkọlọ kó lé tiwọn ọbẹ lé kó láyé olóòmúra náà ìyá ẹ máa bà wọn á ti ṣe fún yín débi a ó ṣe fún yín ọkọ débi hin ọdọ àti pé ìyàwó ni wọn náà tó lórí ọgbọ́dọ̀ mọ̀ yìí pé ìrọ̀rùn ẹ̀yẹ tó bá ti bẹ́ẹ̀ túká bẹ́ẹ̀ túká pẹ̀lú ìyá ọkọ ọdún ọmọ ẹ̀dá tó fẹ́ kí àlàáfíà pẹ̀lú ọkọ lọ wá fẹ́ kò ní rọrùn torí de lè ṣe dáadáa sí ọkọ rẹ àwọn ọkọ náà sì èsì ọkọ ṣe dáadáa sáwọn náà bẹ́ẹ̀ lè bá àjọ àwọn náà wọ́n ní ń ṣe dáadáa sẹ́ni orí yẹn yọ hàn lọ́kàrí ilé ilé yẹn wà ti lè torí orí yẹn orí yẹn yóò hàn lọ́kàrí àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ọ̀dọ́mọ alálùbáta lásìkò ń àwọn ọmọ màmá mi ìsọfójú rẹ̀ lílé ọkọ̀ ọkọ àìsí àdáburú tó ń ṣe àti dáadáa bí nìkan ọba ṣe gbé a máa padà sílọ̀ ọba ṣe ká padà sílà bí èyí lọ́ọ̀ ọba ká padà a ẹ̀ nítorí àwọn ọmọ mi nì ọlọ́wọ́ bọ́ wàá gbàdúrà àwọn ọmọ wàá dàgbà lùbàdà tó ọlọ́wọ́ sànù rẹ̀ gbogbo jẹun wá di ọmọ yóò ara ló nítorí pé ẹni tó fi àjọ ẹni tó ó lè má ti kú bó fi ó sì lè kúkọ́ lọ kí wọ́n gbádùn dáadáa kúrú tí wọ́n wá sí ọwọ́ àyè lórí àwọn ọmọ rẹ̀ kọ́lọ̀ ń dàpọ̀ yọ ó sì àwọn ọmọ wa lọ́mọ alálùbáríkà èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti kọ́kọ́ dáadáa ètò pé tábí ẹ bá dá mi lóògùn mà kọ́ lẹ́yìn ilé tó kọlọ́kọ́ obìnrin ọmọ bá ká tó sọ̀rọ̀ ilé ọkọ rẹ̀ náà ti fún jà ó sọ fún àwọn ọjọ́ nígbà bíi owó ni ọ padà padà sílé bàbá ẹ wàá yálé mọ́tò kábẹ́ yẹn wàá dàmà nítorí wọn bá ti yọ ọpọlọ lómi tútù kan sọ sí gbígbóná òní tí àwọn bá yẹ pé méjì àkàràmọ fún mi wá orí ńlá lọlọ́n ṣe fún ẹ tó bára rẹ lé ọkọ tó bá wo títì tó wọ̀ tó tó wò tó sáwọn obìnrin kọlọ jantirẹ rẹ kí kálukú ń wọ́pọ̀ tí wọn ọ̀rẹ́ mi ṣe mọ fẹ́ fi ọ tí wọ́n ń sunkún wọlé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tọ́wọ́ arígbọ́lọ̀ ṣe sàánù wọ mọ́tì ọkọ rẹ mú dáadáa tó bá kọ́ wọ́n ń ta lọ̀pọ̀ lọ́sẹ̀ gbé tiẹ̀ pa mójútó lé ọkọ rẹ àwọn ariwo ọjà mẹ́jọ wọn lé ọkọ mbẹ wọn bá ti ṣe dáadáa pẹ̀lú kálá làbíà rántí kọlọ ti sọ̀rọ̀ fún ọ lórí orí ó tún ti bímọ nílé ọkọ tó lọ báwọn ọmọ rẹ wọn ti ti là báwọn ọmọ rẹ ó ti tẹjọ lórí rẹ ìlókùtò tó tọ yẹ kọ ọmọ àtàrí nínú àwọn ojúṣe ilé ìtọ́jú kí obìnrin kó tó ṣe ní ọ̀dẹ ọkọ rẹ ó náà ẹni tó ti pé ó dúró léṣe ó sì dúró lódodo lódodo kọkọ rẹ̀ ẹ má gbàgbọ́ ni ẹ má jà mọ́ ọkọ yín gbogbo yòówó lè tẹ̀lẹ̀ ó lè ti máa dùn kọ́padà wá kan ó lè ti dá kókù díẹ̀ káàdì ẹ gbọ́dọ̀ kọ́kọ́ yín lẹ̀ nítorí pé bọ́ bá sá lọ bomi kò síbi sádàáwò fi wọ̀ láyé tó bá lọ sí mẹ́lòmíì kò sẹ́ni tọ́lọ̀ wọn bò lé mi wò ebi tó ti wá wà nígbà tó dùn wọ́n ti torí kọ́fẹ́ kan kò sí wa ta ọ̀wá ní ìfẹ́ àfẹ́wé ó ti túlẹ̀ wọ́n wá wọ́n wà àwọn òbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti di àfẹ́kátì láyé ni yọ́n máa fẹ́ láti bìkà síbi kan láti bìkà síbi kan ó níbi ọ̀wọ̀ mọ́ oṣù ti débò mi ibi ọ̀wọ̀ mọ́ oṣù ti débò mi ẹ wá rí ìdí ọkùnrin kan níbẹ̀ lórí rẹ̀ tọ́jú ọkọ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà ó sì tún ti gbéra rẹ̀ lọ́dọ̀ ọkùnrin bíi mẹ́wàá.

báyàrú ayé ń lérí jẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ àwọn tó wá mọ̀ pé irú báwo ni kádàrà tàwọn ti wá a gbogbo èèyàn lè dé ìyàwó èèyàn taa o ọkùnrin tó wà láyé àwọn náà fẹ́ ìyàwó yìí fẹ́ ló ti ìwọ tó ń rora ọkùnrin míì tí wọ́n dáadáa sí ìyàwó kọ́dà yóò yọ ọ́ àdìkú ní òsì ọpọlọ ẹni tó wù ọ lọfẹ ọhún orí tiẹ̀ rẹ̀ nítorí pé wà nílé ayé náà èèyàn mélòó ló lò fẹfẹ kan tó sọ tó wá tó sọ ìwọ gángan fẹ ti ní kó wọn má fi ọ gbogbo ìjọba làwọn jọ lọ náà ti fún náà gbogbo èèyàn náà lórí ọgbà náà ọmọ fún àtàwọn òníwà náà ni àtàwọn náà jẹ fún tó náà bá wọ àwọn obìnrin mi táwọn náà dá àdúrà lọ tó bá wọ àwọn obìnrin mi tí wọn àwọn dá lọ tó bá wọ àwọn obìnrin mi tọlọ ń gbà fún lọ ọkọ wọn tí wọn ti tó náà ní bá níjẹ tó náà bá níjẹ pé yìí sẹni tó yẹ kó náà fẹ́

àní sálá ìrí òdì òyedè àní sálá ìrí awọ kọnukọ ṣùgbọ́n yóò dínkù tó bá ti ṣẹlẹ̀ yóò máa gba títọ́ yóò sì máa yanjú ọlọ́nkọ́ bó ní kálukú wa tún lè rẹ̀ sí ibi tí ń jò lè kálukú ọlọ́nkọ́ bá wa di eléyìí tó ti da ọlọ́nkọ́ má bàjẹ́ ọlọ́nkọ́ sì bẹ́ẹ̀ kọ́ bá wa tún àwùjọ wa di أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 lórí ìyàwó ẹ̀tọ́ ìyàwó lórí ọkọ ẹtí ká sàlàyé títún lẹ́tọ́ àwọn ọmọ wa lórí bàbá àtìyá wọn ẹtì máa ń gbé ohun àfojúsùn nínú Islam nípa kábímà òun náà ní kí mùsùlùmí kó lè bá a máa bẹ kí mùsùlùmí ọmọ pẹ kí mùsùlùmí ó lè bá a máa bẹ wọn ọmọ pẹ àti nípa báwọn sallallahu alaihi wa alihi wasallam wọn lè bá àjẹpọ àwọn ni wọn pọ jù á tọba mọ bẹ́ẹ̀ ojúṣe ńlá ń bẹ lórí rẹ kí ló wá ń bímọ náà tó o jẹ kọ́ ọmọ yẹn máa ti lọ kí ló ń bímọ náà tó o jẹ kọ́ ọmọ wa lè gbé kọ́ akọ́kọ́ yẹn kí ló ń bímọ náà ọ̀dà lọ mọ́tíláṣí gbẹrẹ ọmọ ọmọ rẹ lọ́wọ́ kí ló ń bímọ náà tó ń wò ọ̀rọ̀ ajá fi rẹ lọ bí tó fi máa tẹ̀ bọ́ bọ́ọ̀lù.

òfin tànẹ́bì mà lẹ́nu wọn lànẹ́bì òfin ti fáàrí tó gbẹ̀dà òkè àmà ọ̀dà kan mà àbúrò pé ọmọ kọ̀ bí ọ̀sẹ̀ iná lànẹ́bì kan mùsùlùmí mùsùlùmí jáde tó ti ló kọ ẹran wọn á ló ti di mùsùlùmí mùsùlùmí kọ nítorí pé ó kàtà kò mi láwùjọ wa àwọn mùsùlùmí ẹni tó yẹ pé ẹ̀ka láàrin yóò ti lọ káfíìn lásán pé mùsùlùmí náà nìyẹn ọwọ́ akúntẹ́ wàhálà tẹ̀ ó wàhálà nítorí wà láyé kò sí lọ àwọn ará ilé rẹ̀ ọmọ afẹ́ ẹ ẹ bàbá yìí ẹ ìyá yìí ẹ lọ pé sábà lọ pé kí ọ ó yẹ kẹ́sì sọ láti lára àwọn ọmọ sọ láti ẹni tó ẹgbẹ́ fọlá sọ́dọ̀kọ̀ wọlé sọ́lá wọlé kẹsẹ́bà bàbá ǹjẹ́ ẹni bá sábìrì wọn náà rí. ọ̀dà ẹ̀dá ẹ̀yà ara sábà àkọ́kọ́ sẹ́yìn náà rí wọn náà rí sábù gbẹ̀yìn kọ́ wọn náà rí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àkàrà yẹ káàkiri owó jù gbogbo èèyàn wá bí ọmọ bí ọ̀sẹ̀ wọ́n ti kéṣe irú àwọn mùsùlùmí báyẹn ní islam sọ pé kẹ́ ẹ máa bì àwọn eléyìí ń ṣe mùsùlùmí mùsùlùmí títí dánidọ́ ọmọ sojú ṣe náà mùsùlùmí títí dánidọ́ òní fẹ́ ti ṣeré mùsùlùmí títí dánidọ́ ẹgbẹ́ yọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ̀ tó irú àwọn wọ̀nyẹn ìní nǹkan tí islam fojú sùn irú wọn mọ̀tàláyé iná lọ́fà láti máa fẹ́yàwó láti máa bímọ nítorí kánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó lè bá a fi kíkọ wa ó lè bá a fi tẹ̀yàgà níwájú gbogbo àlùmọ̀ yòókù tọ́ba ti dọ́gbé ìdàgbé ya pé mi ni mo kọ̀ lọ́mọ lẹ́yìn torí di eléyìí báyìí tába ti wá bí àwọn ọmọ wa kí àfojúsùn yìí kó lè bá àtẹ iṣẹ́ ńlá bẹ́ẹ̀ wá ju wa ẹni máa ti yín jẹ ike ọmọ tí ọmọ tí bàbá bí gbà náà ni gbà gbà lọ́wọ́ àbí wọn lọ bí máa mójútó máa ọgbọ́dọ̀ mójútó ọlọ́mọba wa kọ́ òun ọmọ kọ́mọ tó ya gara wa ni tó wọn ò ní jẹ́ni tó ń bàbá wí lọ́dọ̀ pé làkùn yá mi torí wọn náà ti gbìyànjú jẹ ó ti pọ́n pa kò sí tó lè ṣe má àmọ́ yàtọ̀ sílẹ̀ yẹn nítorí pé ò dé ọ̀wá sọ pé ah, ọmọ tí bàbá ìgbà ìgbà ní ọ̀pọ̀ ìgbà ní ọ̀pọ̀ tà ní ọjà òun nínú àwọn ojúde títà àwọn ọmọ àwọn olè bá jáde fagbọ́dọ̀ mọ́tòtò ọ̀nà ìlú kíkà sẹ́sà tá a là ń fẹ́ kọ́ sí ẹ̀yọ́ ọmọ wa ọwọ́ ni lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ẹsẹ̀ ta talẹ̀ ẹsẹ̀ kọ́ jẹ́ ìyá ọkùnrin torí ẹ̀ lẹ́sìn wọ àwọn obìnrin eléyìí wù mí fẹ́ ẹ wàá rò kí lọ́ọ̀bà tó wù mí fẹ́ nítorí ojú rẹ̀ ń dán nítorí pé kìíní àdúró lánàá bọ́bá rẹwà ẹwà á máa wọ́nú tó bá lówó owó á máa dìtà tó bá jẹ́ pé ńlá ló ti wá òun gan á máa kóra tọ́jà pé ilé náà ń fẹ́ fún pè máa yín ẹ tún padà wà láyé náà ń fẹ́ fún pè máa yín ẹsẹ̀ ní tó kọjú bàjẹ́ ọlọ́mọ bà wá ló kọjá bákan náà tó bá sì jẹ́ wípé ẹ̀sìn náà bá wò lẹ́bàá fi gbé obìnrin ẹ̀sìn kìí sí ẹ̀sìn kìí tà torí ẹ̀sìn bá fẹ́ yàwó ẹ̀sìn ní kẹ́ máa wò ẹ̀sìn obìnrin ní kẹ́ máa wò ẹ̀sìn kìí sí ẹ̀sìn kìí tà. bákan náà obìnrin náà tá lọ fẹ́ kọjá bàbá fọmọ tó bá ti wọn náà tẹ̀ sáré èsì gbogbo èèyàn tó ọ náà fẹ́ gbà ìyẹn ọ̀tọ̀ náà wọn náà bá ń di pé kò sí nǹkan tó fẹ́ fẹ́ tètè lọ́gbà láti fẹ́ tó bá wá délé tẹ bá fẹ́ ra ayé tán tí máa ń lórí pé wọ́n ti torí ẹ yéésù èkútọ yẹ kó wálé lọkọ tẹ ẹ máa wá bú ọmọ yìí pé ìyá rẹ ìyá jáde jáde rádaràdà mu à ebe orí jáde jáde fi fẹ wọn náà lọ sí ẹgbẹ jẹ ìyá àwọn ọmọ rẹ náà ló fi jáde rẹ tí bàbá yín bàbá burúkú burúkú gbapò ọmọ yín agbapò olùdáwọ orúkú ó sì fẹ́ ọkọ àkọ́kọ́ jẹ́ bàbá àwọn ọmọ rẹ̀ ah, wọ́n gbà nìyà bù. kálukú kọ́ tẹ́ta ayé rẹ̀ ń bẹ fún yín mi à máa fẹ́ ọ mi fẹ́ ọ irú ta lẹ̀ ń fẹ́ kọ́ jẹ́ bàbá fọmọ yín irú ta lẹ̀ ń fẹ́ kọ́ jẹ́ ìyá fọmọ yín kálukú kọ́ ayé rẹ̀ wà lọ́wọ́ yín ẹni tó bá ti lọ fẹ́ ọ̀tọ̀ lọ tọ́mọ náà bá dọ̀tọ̀ lọ kò gbọdọ̀ yà wá lẹ́nu ẹni tó bá lọ tó bá lọ fẹ́ ẹni tí ń bá ṣe tọ́ ni jẹun papọ̀ nù abọ́ tọ́mọ náà bá dẹni tí ń bá ṣe tọ́ ni mú mi papọ̀ kò gbọdọ̀ yà lẹ́nu tó ojúṣe àkọ́kọ́ nù tá a gbọdọ̀ ṣe ẹsẹ̀ àánú àwọn ọmọdé ẹ̀dùn ẹsẹ̀ sáà kalẹ̀ ẹgbẹ́ kọjá ìyàwó ẹsẹ̀ àánú àwọn ọmọdé ẹ̀dùn ẹsẹ̀ tata lẹ̀ ẹgbẹ́ kọjá bàbá wọn kọ́nà bá fún yín lọ́mọ. ẹlẹ́kẹ̀ẹ́ nínú ojúṣe òun náà ní pé tẹ bá fẹ́ báyàwó yín lò ẹ má gbàgbé láti ṣàdúrà o ẹ sáàdì ọlọ níbi àṣẹ fún nígbà tẹ bá báyàwó yín lò nítorí pé tẹ bá sáàdì ọlọ tẹ sọ pé bísí lẹ́ẹ̀. اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا النبي محمد صلى الله عليه وآله وسلم ونصلى بكذا كيف ما واي لا تعرف بالك وبين لم يضر شيطان شيطان كون فران يومين يعني ما يسمعه شيطان يومين يسكنا تبي كم هو يبين àti ẹni tó ti ọ̀pọ̀lọpọ̀ yẹn táwọn máa fi tẹ́kẹ́tẹ́kẹ́ irin bọ̀ wọ́n lọ́rùn wọ́n máa fi ń jà ẹ wá wá sí lọ mùsùlùmí náà lọ lẹ́yìn náà jẹ́ pé a ṣe ọgbà mẹ́ta tọ́lọ́ ọba ti dájọ́ pọ̀ tọ́lọ̀ ọ̀ràn ọ̀tún ṣé wọ́n lọ́ bọ̀ wọ́n náà ni bàbá ti pa tiẹ̀ jẹ́ láti bá àkọ́kọ́ jọ́sí bàbá rẹ̀ ti fẹ́ sòwò rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ bàbá ọ̀ràn ti sàdúrà ọmọdé wa dọmọ lẹ́yìn ṣètọ́ àná gbogbo ìyẹn tó jẹ́ máa ń gbà lọ́kẹ́ dàbí ndí òní òsòkun òní kún láéláé torí ẹ ẹ̀yin èèyàn awo yìí ẹ má gbàgbé wá àdó ayé o bẹ́ẹ̀ bá má lórí ó wà nù fífún mùsùlùmí ká túmọ̀ sí yorùbá wà á rí bẹ́ẹ̀ àdó àtọ ọmọ àti káàdì kó tó báyàwó rẹ ètò kọ báyàwó rẹ ó ti ń gbà pẹpẹpẹ bí ẹni tí nǹkan ti wọn á ṣe bí ẹni tí gbà ń gbà títọ̀ ń gbà ọ̀tá ti ṣe tó ti sáwọn àdúgbò bísí mi láyọ̀ o. ọlọ́mọ jẹ̀dí náà ẹsẹ̀ ìgbàdì sí lọ títí lẹ́yìn tó ti ṣe ó ṣàdúrà tó lọ́nà bá kọ́mọ ọ̀wà ṣètọ́nù òfin lágbára lórí ẹ̀ ó ti gbogbo wọn da jíjẹ máa pọ̀lọpọ̀ àwọn ẹja ń bí mùsùlùmí mùsùlùmí ó ṣe mùsùlùmí láwùjọ wa wọn àṣẹ mùsùlùmí irọ́ lásán wọn kẹsàn-án bàtà ẹ̀ ebe yìí náà yóò wọn láti gbóyè àti nínú ilé ọtọ lọ ni wọn wọn ti tẹ ní ọlọ tó ẹ ọmọdé mọ wá fi tọ máa fi dájọ fún ṣèkọ ni bẹ́ẹ̀ sàdó àwọn àyè náà àyà ma tó ti máa kọ́ ni tó máa kọ́ tó ti túmọ̀ rẹ̀ fún ọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́ ọlọ́run gbé wa jìnnà sí àjẹsán sí àjẹsán ní jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ ti tọ́ ọba pọ̀ wá tó kí ni tọ́ nọ tó bá sọ pé ọlọ́run ọbọ̀ lọ yóò sọ ọmọ tó sọ ẹjọ́ tọ́lọ̀ bá kádàrà pé yóò wà láàrin kò sì ní jọ́ ọmọ lẹ́yìn ṣẹ̀fọ́n ẹlẹ́kẹta nínú ojúṣe tá a gbọ́dọ̀ ṣe fáwọn ọmọ wa ó náà ní pé tá a bá ti bímọ tá a bímọ kíá bá pèpè bá pèsè ọ láti sílé tí ọ̀sán tẹ́bá ti bímọ tàbí bímọ ẹ pé sọ láti sílé tí ọ̀tún. Abu Rafi radiyallahu anhu قال رأيت رسول الله صلى الله عليه وآله وسلم أذن في قرب قرن الحسن حين ولدته فاطمة قال مراد أبو محمد صلى الله عليه وآله وسلم تقوي صلاة في الحسن ọmọ àlí nígbà tí fátímà ọmọ anábì sallallahu alaihi wasallam níta yìí alimami tẹmẹlí olóògbé àdéhùn ìjáde ó ti jẹ àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ àdéhùn hasan sahih tẹ́lá ti bímọ tẹ̀ bímọ tó ti jáde tẹ̀ jáde lọ́mọ pariwo lókè ẹ̀pẹ̀pẹ̀ sí létí Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ẹ̀pẹ̀ lókè kọjá pápọ̀ kọjá ọkọ̀ tètè ọmọ ọ̀nà ìkọ́ gbólóhùn ṣé ń tọ́ka sí pé ọ̀kan tuntun lọ́lọ́run àti gbọ́dọ̀ sí lónìí. ẹlẹ́kẹ̀rin òun náà ní pé ọmọ tá a bá bí yẹn ẹ jẹ́ ká jẹ dẹ́bínú lẹ́nu wa tá a bá fi yín lọ tá a fi yín lọ tá a fi yín lọ tó dàpọ̀ mọ́tọ́ wa tó náà ti fi tọ́ kárọ̀ra mú bí ẹnu rẹ̀ ká tọ́ fọmọ lẹ́nu. bẹ́ẹ̀ náà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá máa ń tẹ̀ fọmọ tó àkọ́kọ́ ntọkọkọ tẹ́lẹ̀ n'ọma kò náà ní nǹkan tó dùn bí dàbí nù dàbí nù bọyọ kọ wọn wá lé o ọpàtàkì kíkọ máa wá lé wa bẹyì tó làtàmúrọ fi jìyà ọhún ẹhẹlẹ anabi sọlọ lọ àlè sẹlẹ wọn ni gbogbo olójú ọba ti fi dàbí nù bẹ́ẹ̀ ayẹlẹ ti jẹ làwọn ará rẹ ẹ ká ní dàbí nù dàbí nù kí ẹsẹ pé tí rọmọdán dé láti nínú àǹfààní tó wà nù dẹ́bìrì wọn náà nípa nàbọ sọlọ lọ àlè wà lù tẹlẹ ọkọ níbi tí ọba ti ti dẹ́bìrì mọ àrẹ ti jẹ làwọn ará rẹ àtẹkí ká má bàa di àrẹ ti jẹ dẹ́bìrì nù kọ́ wà ní. ẹlẹ́kìtì tí ilẹ̀ bá má lójú má sàn dẹ́bìrì nù wà mẹ́dínà wọ́n pè ní àjùwọ́l mẹ́dínà wọ́n máa ń dúdú báyìí anábì tẹ bá jẹ méje lọ́jọ́ àwọn olùmọ̀ wa sọ pé ajiwáyé tí ẹ bá dé Mẹdínà ẹ lè lu ẹni tí ń ta bẹ́ẹ̀dínù mélòó ní ọ̀sọ̀ tọ́mọ ipò ló ń dààmú kéèké tó nìkan ní máa dúdú oríṣiríṣi bẹ́ẹ̀dínù mí náà wà ní gbódò báyìí náà fún ní àwọn ń bẹ náà gbogbo kọ́lọ̀ tó ti tẹ̀. Ó sì mà sí pé dẹ́bí nù sí nù kẹtọ́ yẹ kọ́ mọ́ wa. Ọ̀bẹ nù kẹtọ́ yẹ kọ́ wa. Ṣé ìbá jẹ méjì lójúmọ́ kan? Òwúrè ńlá sẹ́yìn olùjẹ́. Ẹlẹ́ka nínú àwọn ojúṣe dábì ọmọ wa. ni pé à ń irun orí Kí ẹ ti mú irun yẹn bó ti wúwo yẹn nígbà tí ẹ bá kí ẹ wá fi òkè wọn wúwo rẹ̀ ti sàrà lówó fàdákà Anas ibn Malik radiyallahu anhu ọgbà ẹgbà wọrọ wa nígbà náà lùkọ́ sallallahu alayhi wa sallam amara bi ra'si al-Hasan wal-Husayn yawma tabi'ihima anabi kpalasẹ kí wọn fa orí Hasan àti Husayn nígbà tí wọn péjọ kejì àwọn ọmọ ọmọ rẹ̀ kàkúlẹ̀ kọ́ ọkọ orí àwọn méjèèjì wàtọ̀tọ̀ dàpọ̀ bí wọ́n ti ní hí lọ́sọ̀ anábì wa fi òdi wọn fi ọrùn yẹn ti wúwo ó fi ṣe sàrà lówó wúrà lówó fàdákà ó fi ṣe sàrà lówó fàdákà adéṣe adéṣe sàhí alimami Tirmidhi àtàwọn míì ló gbé jáde ọbẹ tẹlẹ eléyìí nínú ojúṣe nìyẹn pápá àrùn orí ọmọ lọ́jọ́ kejì lọ́wọ́ àwọn àrùn yẹn wò yéé ṣe tútù òru nígbà tí òkú mi lára rẹ̀ káwọn ọmọ òwe ti wúwo tó ọwọ́ wúwo yẹn bá fìfì sàrà ní iye tó tó ṣe déédéé rẹ̀ lówó padàgà nínú ojúṣe tá a ti fáwọn ọmọ wa sọ ọmọ lórúkọ ìsìláàmù tó da yín fi sọmọ orúkọ bíi bíi Abdulrahman eléyìí máa mú kí n tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní ahabul asma'i ila Allah abdullah wa abdulrahman orúkọ tọ́lọ̀ ní kẹ̀sí jù ó náà abdullah àti abdulrahman ó wá ní orúkọ yẹn ti pọ̀ láyé wo ní ìfọ̀ kankan wọn náà sọ ọmọ rẹ ní abdullah abdullah ìkẹyìn ìdá abdullah ìgbókè yìí abdulrahman kẹnu yẹta abdulrahman gbogbo kọjá abdullahi àti abdulrahman ó ti wá sí gbogbo àbùdí yòókù eléyìí méjì lọ́nà fẹ́ràn jù tó bákan náà àwọn orúkọ tó bá ní àbùdù àbùdù ṣùgbọ́n ká rí dájú pé ọgbà àbùdù kéde pákàlẹ́ àbùdù mọ́ kọ́ fíkẹ́ abdulrasheed abdulyakin kò sí jíjẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ abdulrasheed kí ni jẹ́ abdulyakin torí wọn sínú orúkọ ọlọ́ọ̀ rọ̀ṣídìí èso kọ́ ọlọ́ọ̀ yàtí ní èso kọ́ ọlọ́ọ̀ báwo lẹ́sìn wá abudulayi yẹn tó ń torí ẹ̀ kátàkì àbí àbùdù sọ̀bù sọ̀bù rẹ̀ tó kọ́ lọ sọ̀bù rẹ̀ tó wá fẹ́ sọ́ di àbùdù tó ẹ̀ wá di dáadáa kó tó di pẹ́ fàbùdù sáró kọ́ tọ́ ẹlòmíì ní mísírà abẹ́ wọn ni Abdul Mawjud Abdul Mawjud báwo Mawjud rẹ̀ tó kọ́ lọ lẹ́kọ̀ọ́ bá lọ bá Abdul Mawjud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì wọn lè ní Abdul Rasul.

onáàlìkà ìsọmọ lórúkọ àwọn ànábì Ọlọ́run bí ká ìsọmọ ní Salih bí ká ìsọmọ ní Nuh bí ká ìsọmọ ní Ibrahim bí ká ìsọmọ ní Yahya bí ká ìsọmọ ní Zakariya Suleiman Dawud Ayyub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Muhammad Ahmed orúkọ àwọn ànábì Ọlọ́run ká ìsọmọ ní àwọn orúkọ yẹn tẹ́lẹ̀ ìbẹnu àwọn ọkọ tó kẹtẹkẹtẹ alọ máa wo kọkan pé ọkọ tí ọ tí ọ tí ọ tí ọ tí ọ wà níbikíbi ọkọ tó ọkọ tó wá ní táwọn wọn fi sọmọ ní síbi ńgbà wọn ọba àmọtí máa síbi ti jẹ ẹlòmíì lè ńgbà tí wọn àmọtí máa ti wọn gbogbo lárúbá náà dá ike wọn ọtún kọmọ tọ ká lórúkọ tó tó bá ti jẹ kó bẹ̀rẹ̀ ẹnì bíi Maryam bíi Aisha bíi Fatima bíi Zainab bíi Ruqayya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ àwọn obìnrin jọ́jẹ́ sọ́hábí àtàwọn obìnrin rere tó ti lọ síwájú ẹ̀mú kan bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀lẹ́ nínú ojúṣe wa lórí ọmọ wọn náà ní ká pẹran àkíkà ká pẹran àkíkà Ànábì sallallahu alaihi wasallam ń sọ lọ́rọ̀ pé tẹ́ bá bí ọkùnrin àgbo méjì tẹ́ bá bí obìnrin àgbo kan ọwọ́ àwù níwà wá gbòpọ̀ ọ̀kan lọ́pàpọ̀ mọ̀mọ́rẹ́ a sì mọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tọrọ rẹ̀ lọ́ba ta kùtẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti sùwàlù torí náà eléyìí tó tọ́gba lù wọn náà ní pété bá bí máa ń kọ́ lọ́ba jọkùnrin àgbò méjì lọ́ba jọbìnrin àgbò ẹ̀yọ̀gbà tó ọwọ́ nínú hadith fanabi sallallahu alaihi wasallam رهينة بعقيقته تذبح عنه يوم سابعه ويسمى ويسمى به ويسمى فيه ويحلق رأسه أبي رأسه رواه الإمام الترمذي بسند صحيح النبي صلى الله عليه وسلم ونقول أما قتل ونالا في الجنب sára ẹran àkíkọ̀ rẹ̀ wọ́n pa ẹran yìí fún ọmọ lọ́jọ́ kejì dáadáa yìí a sì sọ ọmọ yìí lórúkọ lọ́jọ́ náà a sì sọ òye rẹ̀ lọ́jọ́ náà eléyìí bẹ́ẹ̀ náà ẹ̀rí tó fi hàn tó tó fi àtọ̀ láàrin ọkùnrin yàtọ̀ yìí táwọn bẹ́ẹ̀ ní wọ́n sọ pé ọmọkùnrin nìkan ni wọn àti parí kọ́ màmí nítorí pé àwọn sọ pé wọ́n yọ ọ̀dà kóra sọ wọ́n sì fa orí rẹ̀ ọ̀rọ̀ tí ń tọ́ka sọkùnrin lọ́wọ́ àmì ọ̀rọ̀ tí ń tọ́ka sọkùnrin náà lọ́wọ́ nípa kí wọ́n sọ lórúkọ náà àbí ìlú náà ọ̀rọ̀ tí ń tọ́ka sọkùnrin náà lọ́wọ́ nípa kí wọ́n pẹ̀ràn sọkùnrin nìkan náà wọ́n pẹ̀ràn ọkùnrin nìkan ni wọ́n sọ lórúkọ tó fi jẹ́ pọ́kùnrin nìkan ni wọ́n fà á yìí kò sí àtọ̀ láàrin ọkùnrin àti ẹ pẹ̀ràn kan máa ń ẹ sì sọ lórúkọ ẹ fà àrùn orí rẹ̀ èyí tẹ́sí náà ní ká mú gbọ́ ní ká mú gbọ́ èyí tẹ́ tí sára rẹ̀ táwọn wá hátákùlà kà fáwọn ọ̀rẹ́ wa gbọ́dọ̀ wọ̀ táwọn á lọ fowó màálù irú màálù èyí tó fáwọn yẹn lẹ́nu jọ kẹ́ ní pẹ̀ràn àkíkọ̀ọ́.

bẹ́ẹ̀ni ní báyìí ní kẹ́ rọra gbé ẹ gbọ́dọ̀ gbé ju bẹ́ẹ̀ni lọ nítorí pé ní ọjọ́ gbé obìnrin ó lè sọ yìí ara rẹ̀ kò ní jọ máa bẹ́ mọ́ nínú òfin tẹ̀lé yà àdéhùn yìí kọ́kọ́ fẹsẹ̀ rẹ̀ àwọn olùmọ̀ aṣọ ike ọ̀ràn yìí ẹnìkan dábẹ́ fọkùn àpọ́nlé ẹnìkan dábẹ́ fọkùn ìyẹn ni kí tiẹ̀ gbé sọ̀rọ̀ àmọ́ àpọ́nlé ilé ìjẹ́ díẹ̀ nínú àwọn ojúṣe wa lórí àwọn ọmọ kámójútó kọ́lọ̀ ọba gbogbo wa dé kárántí pé gbogbo wa mọ̀ kó wa tún sọ́lọ́ jẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọlọ́run sì fún yàn ní nǹkan tó kọ́ máa bí yàn léèrè nípa rẹ̀ tó bá di lọ́la tó ń dà lórí àmì ọlọ́run fún yín lọ́mọ tọ́ lásán nítorí kí a lè fún lóúnjẹ kí a lè fún lómi kẹlẹ dájọ sí lọ́rùn kẹlẹ tètè ti dé ọmọ sí nítorí yín sọ lórí ọmọ ju gbogbo eléyìí lọ ẹranko lásán lásán náà jẹ ẹranko lásán lásán náà mọ ẹranko lásán lásán náà níbi tí ń borí lébi lẹba sùn adẹ́gbẹ́ tí wọ́n fọ ẹ̀yìn tán ó ju gbogbo eléyìí lọ kẹmu ó ti tẹ̀sí ọmọ yín báwo lọmọ òsèlú ya káàkiri kẹmu ó ti tó ọmọ yín bóòlù àtúmọ̀tán rẹ̀ ó ti dáa kẹ mójútó ọmọ yín tọmọ ó fi ọmọ àlùjẹ nà kọlọ ọmọ ẹlẹdàá ó sàn ọmọ wa lórí rẹ ó sàn wà pẹ̀lú àwọn ọmọ wa lọmọ àlùjẹ nà ọlọmọ tó wa lọmọ aná mẹjẹ kọ ọmọ aná tara wa jáde ọlọmọ tó tún gbogbo wa lè kọ ọràn wa lọ́wọ́ nínú tọ́lọ̀ ọba ti kọ́ alẹ́ tàgbọ́dọ̀ máa mójútó lọ́yà tó bímọ àbá àti bímọ àmójútó máa bí mójútó.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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والمرجدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا لا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأن تصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجين اللهم أصلح لنا بلادنا نيجين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين.